الحمد لله رب العالمين الحمد لله الذي جعل المال قياما للناس تقوم به مصالحهم في الدين والدنيا من أجل ذلك حث عباده على السعي في الأرض لطلب الكسب المباح وقال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور وجعل للمال حرمة عظيمة وجعل للمال حرمة عظيمة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أنكم مسؤولين عن مالك أمالكم قليله وكثيره يوم القيامة فعن أبي بردة الأسلامي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن علمه ما عمل به وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه أخرجه الترمذي عباد الله اعلموا أن المال فتنة واختبار يوسع الله على بعض عباده لينظر هل يشكرون أم يكفرون ويضيق على عباده لينظر هل يصبرون هل يصبرون أم يسقطون وليست الساعة رزق دليلا على رضا الله سبحانه وتعالى عن عبده وكذلك ليس في قلة الرزق دليل على سخط الله على عبده قال ابن مسعود رضي الله عنه إن الله يعطي الدنيا من يحب ومن لا يحب ولا يعطي الإيمان إلا من يحب روي عنه مرفوعا عباد الله كلنا نحب المال كما قال الله سبحانه أعوذ بالله من الشيطان الرجيم وإنه لحب الخير لشديد يعني المال قال تعالى ويحبون المال حبا جما لذلك فالمسلم ينظر إلى المال على أنه وسيلة لا غاية في ذاته فهو وسيلة إلى الإنفاق على نفسه وعلى أهله ووسيلة إلى حفظ وجهه عن سؤال الناس والحاجة إليهم وهو وسيلة إلى إلى تزود منه للآخرة المسلم لا يرى المال كالغاية لا يبالي من أين اكتسبه ولا فيما أنفقه بل يراه بأنه يحاسب نفسه حسابا عصيرا ودقيقا هل اكتسبه من حلال أم من حرام وهل أنفقه حيث يرضى الله به أم ما مما يكره عباد الله لذلك أن أن يتفقه المسلم أن يتفقه المسلم في التعاملات المالية التي يريد الإقدام عليها من بين أو إجارة أو شركة أو غيرها من أنواع العقود والمعاملات لأن الإقدام بجهل قد يوقع المسلم في الحرام وقد تشح النفس عن التخلص من المال إذا تثبت حرمته بعد أصوله ذات اليد أيها المسلمون إن المكاتب المحرمة كثيرة منها ما لا يخفى على عموم المسلمين كأكل الربا وغير ذلك هذا أقف الله أبا ọba gbogbo àgbáńláyé ọfọ́mà ní fọ́lọ́wọ́n ọba ọba tó yẹ pé ó ṣe dúkìá ó ṣe ní ohun lálẹ́ ni lọ́sàn ni lóru ni níyàlẹ́ta ni tàà máa lè kìpé kọ́pọ̀kọ́pọ̀ ọpẹ́ ni fọ́lọ́wọ́n bá tó ṣe léyìí ọwá ṣe fún wa ní ohun tó pé yóò gbé ẹ̀sìn wa ró àti ilé ayé wa látara bẹ́ẹ̀ ó jẹ́ kí ọlọ́run bá wa ó ṣe ọkà nípa fún àwa tá nípa pé ká wá ètò jẹ mú pàápàá jùlọ ìtọ́bálálàáfíà pàápàá jùlọ ìtọ́bátẹ̀tọ́ ẹgbọ́lọ́run bá ìsọ fún wa inú ṣọ́tù múlẹ̀ ọlọ́run bọ́bá ilẹ̀ tàà sọ pé èmi lẹ́ntẹ́ èmi ni mo ṣe fún yín mo ṣe ilẹ̀ náà fún yín ní ohun tó yẹ pé àrọ ilẹ̀ fún yín ẹ̀rìn lórílẹ̀ fún gbogbo àwọn agbègbè bẹ̀ ẹ sì wá ètò jẹmu lórílẹ̀ ọ̀dọ̀

wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìmọ̀ rẹ̀ kí ló fi ṣe wọ́n máa lọ́wọ́ rẹ̀ dúkìá rẹ̀ ti kó jọ níbo sì náà sí bẹ́ẹ̀ ni wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ nípa ara rẹ̀ lóbò ní ara náà bó ló sì ti jọ sì jí àwọn tàjẹ́ ọlọ́run dúkìá tọ́nà bọ́bá lè fún wa lọ́lọ́run bá ti fún wa ọ̀fẹ́ àrísìkí wọn nínú àwọn ẹrúsìn rẹ̀ ọlọ́run sàdédé fi àrísìkí wọn ọlọ́run ọba wò nípa pé tí wọ́n lè mọ pẹ́ẹ́dú àbí wọ́n lè ṣàìmórí sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba sàdédé ṣe é bẹ́ẹ̀ ọlọ́run ọba fi dẹ́wà ní pé lè ṣe sùúrù àbá lè jẹ́ nìkan pé a lè sínú a lè sọpọ́lọ́wọ́n bọ̀ mójútó wa ọlọ́wọ́n bọ́ bá lè kí ọlá fífi àrísì kí fẹ́ fún yàn ò tí tó èsì ẹ̀rí nípa pọ́lọ́wọ́n bá yọnu sóńtọ̀ ẹni ọba lówó lọ́wọ́ ẹni ọba níláárí ẹni tí ó ṣe pé kọ̀ máa dààmú kó tó rí ná kó tó rí lò kó tó gbogbo ajé àmú rẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ ọjà rọrùn kò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá yọnu sí o kò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú

méjì tó gún gẹ́gẹ́ náà ní pé ọ̀rọ̀ àbúdágbọ́n wọn sọ́ọ̀dù wọ́n ní ọ̀sọ̀ báyìí pé dájọ́jọ́ ọlọ́run bọ́bá lékẹ́ ọlá ó fún ẹni yóò tó bá nífẹ̀ẹ́ sí yóò fún nílé ayé bẹ́ẹ̀ bí ò nífẹ̀ẹ́ sí ìyàn kò ní kọ́ má fún nílé ayé inna la yunfi dunya man yuhib wa man la yuhib Ọlọ́run bá máa fún ọ̀sẹ́ ń tọ́nà ọbọ̀ lè jogún ọrọ̀ fún kó lówó lọ́wọ́ kọlẹ́sìn léèkà kíwọ ẹni bẹ́ẹ̀ káàkiri àti mú rẹ̀ kọ́rọ̀rùn òtúmọ̀ sí pé ọlọ́run kọba lékè ọlá ọjẹ́ nìkẹ̀kẹ́ ìpọ́lọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ àtẹ́ntọ́lọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run bá máa fi bẹ́ẹ̀ fún wọn ṣùgbọ́n wọ̀ lára yóò ń pè ní di máa ná ìdààmú ìyọ̀ ọlọ́run fi wá jogún ìgbàgbọ́ fẹ́nìkẹ́ká àmì lọ́jẹ́ nípa pé ajẹ́ mùsùlùmí à ń jọ́sùn fọ́lọ́n bàbá gbára sí mọ́ nípa pé ọlọ́run bá nífẹ̀ẹ́ wa kọ́lọ̀n bá kó jẹ́ káwọ́ nífẹ̀ẹ́ rẹ̀ kọ́lọ̀n bá kó jẹ́ káwọ́ wà ní tí ó nífẹ̀ẹ́ ọlọ́run àmì lọ́jẹ́ pé ọlọ́run bá lè kọ́lá nífẹ̀ẹ́ wa ló fi jogún gbàgbọ́ fún wa ti fi ń sin lọ́run pẹ̀lú gbàgbára wa sí mọ́ kọ́lọ̀n kó gbà níjọsìn lọ́wọ́ wa àwọn jẹ́ sàn ọlọ́run gbogbo wa pátá la nífẹ̀ẹ́ dúkìá gbogbo wa pátá la nífẹ̀ẹ́ owó ọ̀sánìkan tó fẹ́ tó sí ọ̀sánìkan tó fẹ́ yá olùsù kọ́dà tẹ mú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibẹ̀ ẹ̀kọ́ mẹ́ta ló ń sọ ọlọ́ọ̀bá máa ń wá kún wọn má tó sì lọ́dọ̀ ọlọ́wọ́n bá máa wá sọ bẹ́ẹ̀ lówùrọ̀ a sì máa wá sọ níbẹ̀ nírọ̀lẹ́ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ kí dúkìá ọ̀pọ̀ lápọ̀jù bíbẹ̀ ẹ̀kọ́ ewu pọ̀ níbẹ̀ nípa pé kí lápọ̀jù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́tọ̀ wá máa bẹ fún mùsùlùmí nípa pẹ́kọ́ máa fẹ́ ọ̀pọ̀ dúkìá ewu ńlá ní láyé ewu ńlá sì ní jẹ̀gbẹ̀dà lòkè yàrámà ìnífẹ́ owó ìnúfẹ́ dúkìá ọlọ́run bá jẹ́lé yóò yé wa nípa pé àwọn ọmọ èdè ènìyàn a máa nífẹ́ dúkìá sì máa nífẹ́ owó ọlọ́run bá ní pé wa ilẹ̀ olè kó bèèrè ọ̀hẹ́ ìtàṣẹ́dì ẹ̀rẹ́ àwọn ọmọ èdè ènìyàn nípa pé kí wọ́n nífẹ́ oore àwọn olùmọ́ nífẹ́ àdẹ̀kọ́ ìgbìmẹ́lì òun ní nàìjíríà tí wọ́n nífẹ́ dúkìá ọmọ èdè ènìyàn nífẹ̀ẹ́ sí púpọ̀ tó fi sọ fún wa nínú ìbẹ̀rẹ̀ sípàyà sóra ìpàlẹ̀ àákùnmù takaso àtàzó jùmùnà mọ̀pá mi nínú síwájú ilẹ̀ àákùn ọlọ́sọ́tù takaso ọlọ́run bá ní pé ẹ máa wá kọ́pọ̀ kọ́pọ̀ títẹ́ ti bẹ sàárè wò bákan nínú sọ́tù sọ̀fà inú sọ́tù ilẹ̀ fájẹ́ ọlọ́run bá ní pé wọ́n tó lè bú ẹ n'ifesi nífẹ̀ẹ́ sí dúkìá nífẹ̀ẹ́ pọ́pọ́ nífẹ̀ẹ́ tọ́pọ̀ lápọ̀jù ẹ máa bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ máa wo dúkìá ní wíwo pé okùnfà nílé ẹkọ́ jẹ́ fóun kìí ṣe fóun gẹ̀ẹ́gẹ́ ni ògóńgórí okùnfà lásán ni kìí ṣe fóun gẹ̀ẹ́ wípé tẹ́yìn ọba tí èèyàn tí ìráyé gbé tẹ́yìn ọba tí dúkìá èèyàn tí rárá ẹni ọba jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ wo dúkìá o ìhun tí máa wo dúkìá tí náà ni pé okùnfà lásán ni nípa jẹ́ àmú lórí ara rẹ̀ àti fáwọn ará ilé okùnfà ní kọ́ fi wò ó nípa pé òun fi sọ́ra òun kò níbi wọn máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn bákan náà òun ó fi jẹ́ nìkan fi gbọ́ bùkátà nígbà tó ń bá ní bùkátà gbọ́ òun fẹ́ ra sọ òun fẹ́ ra bàtà òun fẹ́ jẹun àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí yẹn ní bùkátà sí ẹ̀lẹ́ni wo dúkìá ọgbọ́dọ̀ máa wò ó pé bóyá mọ́sàgbọ́dọ̀ ní kọ́pọ̀ ní kọ́pọ̀ wọ́n ní kọ́pọ̀ nínú kẹta fẹ́jẹ́ máa wo dúkìá sí òun náà nìkan máa jẹ́ okùnfà tí ó jẹ́ kéèyàn ó jẹ́ nìkan tó yẹ pé ò fi rí àlùjẹ́ nẹ́wọ̀ gbogbo sẹ́tìyàn fi rí nẹ́wọ̀ náà ní fi dúkìá sí ibẹ̀ ẹ̀kọ́ bá jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ máa wo dúkìá èyí bá máa ń jogún fẹ́dà kọ́ máa wo gẹ́gẹ́ kò ní gbogbo lòun ó ti rí dúkìá kọ́sà kó jọ ni gbogbo ẹni tí ẹ bá rí ṣe mùsùlùmí tàbí tí ìsìlámù rẹ̀ gbádùn yóò sá máa wò pé lòun ti fẹ́ kó dúkìá jọ níbi ìyówù tóun ọba ti rí ni ó ti tí ó sì máa sọ lẹ́nu pé òun ti rárá mù wà fún wọn máa wá ibo ni wọ́n na sí torí pé ibi tó ti kó jọ ni bẹ́ẹ̀ na wọ́n ni bó ní ọ̀nà tí èdè yóò ní o ṣùgbọ́n ni ọba jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ ọ̀ta òun ọmọ àmọ̀ pé ohun tó ń bá kójọ òun sì sí rẹ̀ ìṣòkìsíwò rẹ̀ sí ní yìí fínífíní ni ìṣòro rẹ̀ sí wọ́n gbé wá pẹ̀lú rẹ̀ wọ́n gbá wá pẹ̀lú ẹ̀ pé tó wá jẹ́ wìlà kìíyàmà àwọn ẹgbẹ́ rẹ̀ ti wọ àlùjànnà ṣùgbọ́n òun ò nírọ̀rùn tí wọ́n sì ti wà àlùjànnà lọ bó ti fẹ́nu kan àdéhìí ṣùgbọ́n ohun ta fẹ́ lò mẹ́ ni pé bẹ́yẹn bá ṣe kó ọjọ́ sí bẹ́ẹ̀ ni yóò fi ṣe ìṣirò rẹ̀ síwájú ọlọ́run ẹni ọba yẹ pé ohun tó kójọ wọ́n ma má ju láìlọ́nù báàgì tẹ ẹni bẹ́ẹ̀ ìṣirò rẹ̀ pápá pàǹtí ọjà sí àti bí ẹni tó yẹ pé òun dì ó dì ní kọ̀ǹtẹ́nà kọ̀ǹtẹ́nà ló fi di dúkìá irú ẹni bẹ́ẹ̀ òun yóò sì máa rojọ́ bó ṣe kó lọ agbọ́dọ̀ máa jẹ́ nìkan tó pé tààbà kó dúkìá jọ igbò láti kó jọ ọjọ́ ọ̀nà halal a máa ronú lé lórí bákan náà a máa ṣọ́ra nípa pé tààbà tó fẹ́ kó dúkìá jọ ọgbọ́dọ̀ jẹ́ ọ̀nà haram bẹ́ẹ̀ náà na a máa òpé ń bo ní na sí tọ́lọ́wọ́n bọ́ yọnú sí bẹ́ẹ̀ lá máa ṣọ́ra nípa ń bo ní na dúkìá yìí ni àwọn tajẹ́ òsìn ọlọ́run ilé lọ́wọ́ fún àfún gbogbo ọ gbọdọ wo iṣẹ́ wo lòun ó ṣe tóun ó fi kú ọrọ̀ jọ ọ wo pé ọjà wo lòun ọ máa tà fi kú ọrọ̀ jọ ọ wo pé talẹ́ni tó ó bá ṣe tó ó fi kú ọrọ̀ jọ kọ́ máa jẹ pé pàǹtí lásán lòun jọ yọ padà di ìwọ fóun tó bá jẹ́ kìyàmà torí pé tó bá jẹ́ mùsùlùmí yọ máa bẹ̀rù pé bá kó dúkìá jọ ọba lékè ọlá yóò òun torí pé gbogbo ẹni yóò tọ́ bá kó dúkìá rẹ̀ jọ lọ́nà tó yẹ pé ọ̀nà tí lé jọ irú ẹni bẹ́ẹ̀ tó jẹ́ mùsùlùmí tó bá padà wá mọ̀ pé ha ń mú kójọ yí pàǹtí àti bọ́kò ń bẹ̀ lágbára bẹ́ẹ̀ tó jẹ́ pé ohun tá a fi rán alé sí lónìí òun náà ní àwọn ọ̀nà èyí tí àwọn èèyàn gbà kó dúkìá jọ lónìí ṣùgbọ́n ni gbogbo ẹ̀ mene ni màkà síbi ni mọ̀hàrámà ìṣọ́ wa lára kò níbi pé afẹ́ kó dúkìá wa jọ mú wa ọgbọ́dọ̀ jẹ́ bí àwọn bí tọ́lọ́run bá ṣe èyí tí a fẹ́ àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbà wá dúkìá jẹ́ pé yìí haramu ní ọ̀pọ̀ mélòó la fẹ́ sọ ń bẹ̀ ṣùgbọ́n èyí tó ṣe kókó èyí tó ṣe ètò gbogbo mùsùlùmí náà lọ́mọ̀ pé eléyìí ọ̀jà ń tòótọ́ gbogbo ụtọ kọ̀ pamọ́ sí wa ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tún lọ kó sí alákọ̀ọ́kọ́ òun náà akílò rìbà gbogbo dúkìá tá fẹ́ kójọ ọ̀gbọ́dọ̀ jọ ní èlé o èyí tọ́pọ̀lọpọ̀ tí wọ́n lónìí tó ní ọjẹ́ jáde wọ́n máa wọ ọ̀dẹ̀ àwọn tó fún wọn ẹmú ẹdẹ ẹlùwà gbọ́nà ìkúnlé ọgbọ́dọ̀ sájáde o tààfi wá wo gba àwọn tí wọ́n wà nínú ìdíṣẹ́ yìí tí wọ́n bá jẹ́ ogún àwọn mùsùlùmí ó jẹ́ méjìdínlógún nínú wọn pé wọ́n ní mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ nìkan tẹ́ pé ní tí ń rí jẹ mú níbi ọ̀nà tó bẹ ogun fóun mú kọ́ máa múra ogun òun ọba ọlọ́wọ́n ọba òṣèlérí rẹ̀ fẹ́sẹ̀ kẹka nínú àlùkò àrùn tó tó gbogbo ṣe ìlérí rẹ̀ pẹ̀lú tí bá ń jẹ ìbá ọlọ́wọ́n ọba lékè ọlá ó sì bínú sí gbogbo ẹni tí bá máa ń jẹ owó èlé púpọ̀ kódà ìbínú rẹ̀ ọmọ lórí ẹni tí ń jẹ lásán ẹni tí ń jẹ́ orí jẹ́ ìbínú tún sẹ́hàn ó tún sẹ̀ lọ́dọ̀ ọrú wọn kódà ìbínú yóò kó lásán ó tún sẹ̀ lórí pé ó sojú mi èmi náà dá sí ìgbà báyìí ni wọ́n láwọn ọjọ́ sẹ́ padà iye báyìí lọ́lọ́wọ́ ó fi kún èmi náà mọ̀ sí ẹni tó jẹ́ ìfi lásán ẹni ọba wọn kọ́ ìbínú ìtúsẹ̀ lórí wọn ló fi fà á mùsùlùmí àgbọ́dọ̀ jìnà sí gbogbo jẹ́ mú wa tó bẹ́ẹ̀ tí bọ́nà rí bá lọ ó léwu púpọ̀ níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣẹ́fà ní máa jáde nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà wá á jẹ́ amú lónìí ni tó jẹ́ fún wọn kà sí gẹ́gẹ́ bí business ọ̀pọ̀lọpọ̀ àwọn olè ni wọ́n mú lónìí tó ṣe bá wọn gẹ́gẹ́ fẹ́ ara wọn sọ pé kò sí yàtọ̀ pẹ̀lú lè táwọn ń jà ẹ̀ntí ṣe bísẹ́ǹsì àwọn ti jẹ́ nìkan táwọn ti jèrè jèrè jèrè jèrè ṣáájú sọ́tẹ́jì ọwà níjọ́ mi lára sọ́tẹ́jì ni wọ́n fi gbá wọn mú lónìí tí wọ́n tọ́lọ̀ fẹ́ ní káwọn ńlá ń bẹ́ẹ̀ tó èyàn máa là níbi sọ́tẹ́jì tọ́bá ṣe níbi bísínẹ́sì tọ́bà jẹ́ fáwọn bá bá bẹ̀ lọ àìmọye ẹni tí ń ṣe bísínẹ́sì náà tó ní ásídẹ́ǹtì lọ́nà níbi tí àwọn èèyàn sọ olè jíjà tí wọ́n sọ ọ́dẹ̀ tó dé lónìí èèwọ̀ ni kódà ohun tí Ọlọ́run bá gbélé lórí òun náà ní pẹ́ni tó bá jalè tọ́bẹ̀ tóhun tẹ́ pé èyàn fi gẹ́yàn ní ọ̀rọ̀ ọwọ́ òní àgbè lọ́rọ̀ ọwọ́ ni ò ẹni ó bẹ́ jalè tọ́bẹ̀ jẹ́ pé ohun tọ́jà lólè ó tóhun tẹ́ pé a lè fi gé ọ̀rọ̀ ọwọ́ rẹ̀ àgbè lọ́rọ̀ ọwọ́ ni ò tó jẹ́ pé ohun tẹ́ pé ó ṣe dèdè owó wa lónìí òun náà ni 25,000 naira lóòkè 25,000 naira lóòkè iná ni wọ́n gbà ń tọ̀ ń wí yẹn ni pé wọ́n lè jẹ́ nìkan tó pé wọ́n lè ti mọ́ ti mọ́ lé pé ọjọ́ méjì lápèjúwe tàbí kí wọ́n tẹ̀yìn ọlọ́wọ́ owó ní ẹ̀wá kí wọ́n sì lẹ́gbà díẹ̀ ṣùgbọ́n tí ikọ́ bẹ́ẹ̀ tẹ gbé owó tó tó yẹ owó ta sọ yìí sókè nínú òfin Islam òun náà ni pé wọ́n gbé ọrọ̀ ọwọ́ ọ̀tún tọ́ba tún já mi ń jọ mi tó tún lọ sókè 25,000 yìí wọ́n tún gbé ọrọ̀ ọwọ́ òsì tọ́ba tún já mi níjọ́ mi wọ́n tún gbé ọrọ̀ ẹsẹ̀ ọ̀tún tọba tún já mi ń jọ́ mi wọ́n tún gé ọrùn ẹsẹ̀ òsì tọba já mi lẹ́lẹ́ karùn-ún pípa ní o ọlọ́run bọba ní kíọ́lá ó ṣàánú wa pẹ̀lú eléyìí ọlọ́run bá nígbà sáàrí kò wọ sàárì kọ́tú fọ́kútọ̀ ẹ̀rùn àìdíyà ọmọ àwọn tó jẹ́ olè lọ́kùnrin tàbẹ́ni tó jẹ́ olè lóbìnrin èyí yóò tó yọ jẹ́nu wọn ẹgbẹ́ ọ̀rọ̀ ọwọ́ wọn ẹgbẹ́ jẹ̀zá àmìmọ̀ kásàbá eléyìí ni wọ́n máa jẹ́ ẹ̀san nípa àwọn tí wọ́n fọwọ́ ara wọn sí nìkan lẹ́mìnà lọ́ọ̀ yóò sì máa jẹ́ ìdójútì látọ̀dọ̀ ọlọ́run ọba àwọn tá a jẹ́ mùsùlùmí ẹja jìnà sí olè jíjà ọ̀sẹ̀ tán ewu ni ewu ni láyé ó ti wá jẹ́ ewu níjọba ìyàlùkìyàmà ó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń gbà fi wá jẹ ẹ̀mú lónìí nínú kẹta gbọ́dọ̀ sọ̀ra fún ẹlẹ́ẹ̀kẹta àwọn tó yẹ pé wọ́n lọ dáhùn yẹn lọ́nà tí wọ́n gba dúkìá wọn lọ́nà èkó lọ́nà ìbàdàn lọ́nà abẹ́kúta lọ́nà àkúrẹ́ lọ́nà kánò wọ́n dá wọn lọ́nà lóru ní tàbí lọ́sàn gangan nítají ní tàbí lọ́gànjọ́ òru wọ́n dá wọn lọ́nà wọ́n sì gba dúkìá wọn kódà àwọn míì ò ní gba dúkìá lásán wọ́n tún pa wọn kódà àwọn míì ń bẹ tí pé wọ́n nípa ọ̀nà táwọn mí ń gba orí ètò jẹ ẹ̀mú lónìí ní tó ikú ló bẹ́ẹ̀ ṣe ṣe òun náà máa sàtọ́ fún ìgbóró gbóhun náà máa lówó lọ́wọ́ òun náà jẹun sì fi gbọ́ fámílì rẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ẹ̀mú tó ti pé tó mùsùlùmí jẹ ẹ̀mú bẹ̀rẹ̀ ti ọmọ sí wọ́la harajì nínú ọ̀nà ẹ̀jẹ̀ ẹ̀mú tó jẹ́ ewu ni tó ti pa gbọ́dọ̀ sọ́ra fún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n ti lọ kó sí lónìí àfáwa àdàwùdáàín nínú àwọn ìmáàmù ta níni tó ti pé látara pé àìlọ́mọ kéwú tí ó mójútó tíra àfánà ni òjò gbajúmọ̀ tàbá máa sọ bá ní ìmáàmù márùn tàbá ní ìmáàmù mẹ́fà ìmáàmù àwùdáàín nínú àwọn tí wọ́n jọ lùgbà ilẹ̀ ní ìmáàmù Málíkì wà wọ́n jọ lùgbà náà ti ìmáàmù Málíkì ìmáàmù àwùzáì ọjẹ́ nìkan tó pé ẹni tó jẹ́ gómìnà agbọ̀nbí tó wà ọfẹ́ rẹ̀ níṣẹ́ lásán wípé dákun a lè pè ní tax tí wọ́n gbélé lórí owó yẹn pọ̀ lójú rẹ̀ ọwá lọ bá ìmáàmù àwùzáyín pé ìmáàmù àwùzáyín dẹ́kùn lọ bá ń bẹ gómìnà ibi mọ́ wáyé kọ́ bá ń dí owó tí wọ́n gbé lómi jíjí àtúnwọ́n ní máa tẹ̀ yìí ọ̀pọ̀ tí wọ́n bá mi dí fún mama ọ̀sán sí gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n owó pé bẹ́ẹ̀ tíṣẹ́ yóò lè yá ọba gbé ìgẹ́ epo ìgẹ́ oyin ó gbé e lọ́wọ́ fún ìmama ọ̀sán pé òun bùn bẹ́ẹ̀ ni mama ọ̀sán sọ ah iye wá gbé wáyìí ewu ńlá ni tọba mọ̀ pé ó fẹ́ bùn mí ní nǹkan bóyá yóò dá pé ó bùn tọ́bá ipò bá fẹ́ jí bọ̀bọ̀ jíṣẹ́ rẹ̀ ihun tó fẹ́ bùn mi yọ dàgbò fílẹ̀ náà kọ́ sọ ẹ̀gùn kọ́ sọ dìjọ́ mi ẹ wo bí àwọn asálàfò wa bí wọ́n ti rí ihun tá ń pè ní ríṣíwà àtẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fojú wò ó débi báyìí èyí tẹ ipá ọmọ àwọn pé ni gà ah, mọ fẹ́ rìn yẹn sẹ́ kó lè bá àjọṣẹ́ mi ni ànábì Muhammad sallallahu alaihi ó gégùn fẹni tí ń gbà ó gégùn ẹni tí pé ń fún ẹni tí ń fún yàn àtẹni tí ń gbà ó ń sọ ọlọ́run bá ní pé ibi dẹ̀dẹ̀ ọlọ́run bá kọ máa bá wọn nínú ọ̀nà tí ọ̀dá ni táwọn èèyàn ń gbà rówó lónìí àwọn èèyàn ń gbà rí dúkìá wọ́n fi ń jẹun wọ́n fi ń yọ́ wọ́n fi ń yọ́ tọmì kódà wọ́n fi ń kó dúkìá jọ nínú ọ̀nà tí ọ̀dá ni táwa mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ẹlẹ́ẹ̀karùn òun náà ní gbogbo ohun yóò tọ́wọ́ ẹ̀ tó bóyọ́ bí ní ìrẹ́jẹ nínú tí èèyàn fi ń tajà

kọwa wá pé kọ́wọ́ èèyàn máa wá somi nígbà tó tíyàn yọwọ́ bọ́ta Muhammad sallallahu alaihi wasallam ànẹ́bí ni pé máa ha àdá kí lè lẹ́yìn arákùnrin sọ pé aṣọ ọba ti hù sàmà òjò lọrọ pa wa Muhammad sallallahu alaihi sọ pé kí ló wá dé ń pé ojú pa ó ṣe ló ẹni ọba mú rẹ̀ jẹ wá ìsára mi ò nínú ẹgbà wá mi mọ́ ń gẹ́ ṣáná àlẹ́ ìsàmì ìnà ẹni ọba rẹ̀ wá jẹ́ kì í sára wa ò gbogbo ohun tó bá ti mọ́ ìrẹ́ jẹ èyàn fi ń rẹ̀yìn jẹ níbi abẹ́ sọ à ń tajà à ń fi ń ṣe ìjẹ́ ẹ̀mú wa a gbọ́dọ̀ fún ọ̀nà tó pé ọjọ́ ní àhàrọ́ọ̀mù ni táwọn yẹn gbà wá jẹ ẹ̀mú lónìí ká sọ́ra bákan náà ọ̀nà ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni bẹ́ẹ̀ ń máa la yamlik eléyìí kọ́mọ̀ púpọ̀ láwùjọ wa ihun tí yàn ní kagbáyé lórí tí yàn tabi máa ta tàbí ká sọ pé bẹ́yìn ọ́n máa tí ò sí lọ́dọ̀ rẹ kọ́ máa ta ọlọ́run mọ gbogbo ọjà wa lónìí ó kún bẹ̀rẹ̀ pẹ́tẹ́ tó ṣe pẹ́ ní yóò sì máa tajà nígbà táwọn yẹn bá negotiate ta yọ wọnà ọjà lọ yọ lọ kò ní yọ wà ta fún tọ̀hún yóò sì yọ owó tí ẹ̀ sákò yóò sì lọ kó owó ẹni tó lọjà padà èèwọ̀ ni o mùsùlùmí ọ̀gbọ̀nà bá wọn lọ́wọ́ sí o ọlọ́lọ́mọ gbogbo bí eléyìí táwọn yẹn bọ́ bẹ́ẹ̀ sí bá jẹ́ àwọn ọjà wa ọ̀pọ̀ lóní rárá àwọn ará oko tí ń bọ̀ wá wọn lé wọn gbọjà lórí wọn tó sì jẹ́ pé ọjà yìí kìí ṣe wọ́n ra o àwọn wà á eléyìí náà lọ́lọ́ bá ẹ̀hún tafsir èyí ta ń pè ní ihun táwọn èèyàn rà lónìí tí ìǹta machine ìǹtọ́pọ̀ ìjọba ń ṣe individual ń ṣe ṣùgbọ́n látara pé ẹnìkan ìṣòro bá ó sì fẹ́ máa gún machine fẹ́ máa gbọ́kádà èmi wá ní pé à mo lè lọ èyí ń pè ní lónìí yóò onye fún mílìsìtì ó bá pé 280,000 ní tóótọ́ ṣùgbọ́n yóò sọ pé 320 lọ́fíṣẹ́ o èèwọ̀ ni kódà jẹ́ 381 1000 lásán ó lélẹ̀ lórí nínú òfin Islam àgbọ̀dọ̀ sí èyí tí Islam fọwọ́ sí nínú tó a lè tà báyìí òun náà ní kó tó pé mi gangan ní ìtajà yẹn èmi gangan ní ìtajà yẹn ó ń tọ̀ ń wá rajà ọ̀wá lówó tí wọ́n fún mi mo wá ní pé ọ́rà kíákíá 280,000 kọ́ fẹ́ ra bajaj lápèjúwe ṣùgbọ́n máa san ó díẹ̀ díẹ̀ 320 ló fi mi o ọ ma san lóṣooṣù àbọ́ máa san lọ́sẹ̀ọ̀sẹ̀ àbọ́ ma san lọ́sẹ̀ méjì méjì lọ́wọ́ bàbá ti jọ wà ìpé lórí eléyìí ni má àkọ́kọ́ táwọn ní pé tó bá bẹ́ẹ̀ òṣùn tó ń bẹ èmi ní ń tà kì í ti pé lọ ra ń bò ọjà ẹnìkan ní máa tà ní ìtajà kíákíá tọ́ bá fẹ́ máa sanwó díẹ̀ díẹ̀ díẹ̀ nìkan ní máa tà eléyìí àgbọ̀dọ̀ sí dẹ́ o èèwọ̀ ni méjèèjì náà ní máa tà bíbẹ̀ ẹ̀kọ́ ìyà máa tajà pé sanwó fún mi kíákíá èmi tajà kọ máa rà díẹ̀ díẹ̀ ìyẹn ló wà ṣùgbọ́n máa fẹ́ ọbẹ̀ tajà pé káwọn èèyàn máa díẹ̀ díẹ̀ ọgbọ́dọ̀ tó máa by the same time wọ́n gbọ́dọ̀ láǹfààní sí kíkún wọn rà kíákíá èèyàn bá ti wá ọfẹ́ máa sẹ ó jẹ́ díẹ̀ òfin tó dé ní tọ́ máa sẹ ó jẹ́ díẹ̀ tó fi sẹ́yà tán nínú òfin Islam kò sí tó gbogbo bẹ̀rẹ̀ ní ìfín ta ṣùgbọ́n lónìí ọfẹ́ sí mi láàánú owó pé ẹkún ní nsú lójoojúmọ́ pé èrè tó jẹ mú fáwọn ìyàwó àwọn ọmọ orí tí wọ́n jẹ lọ́wọ́ ọkùn kó wọn ṣe mí láàánú lọ́ba ní máa sún bí wọ́n ń ta bàjáàjì lábára bàjáàjì fẹ́ ní 280 lọ́ba sọ fún mi pé tọ́ iná ìlara yóò 320 ló fi san padà ó ah, oh, ṣe mí láàánú ọ̀hẹ̀ mílé mọ̀ ní o ó oh, ṣe mí láàánú ọ̀hẹ̀ mílé mọ̀ ní o ṣùgbọ́n látàpá àwùjọ ọwọ́ ọ̀dá ọ̀ntọ̀ wọn tún máa dọ̀bálẹ̀ gẹ́ẹ̀ṣẹ́ wo ọlọ́run tún ti iná ṣe o ìjẹmú yóò ní há o ọlọ́run bó ní fi jẹmú ìsìbí tọ́ há o ẹ máa ṣe òun yóò tún délé yóò tún ní ọlọ́gbọ́n kí bàbá lágbájá yóò tún délé yóò ní ọlọ́gbọ́n kí bàbá lámọ́yí ah, àwọn ni wọ́n gbà mí níbi ajé ámú wọ́n lọ ra bàjáàjì fún mi 280

látẹ̀bẹ́ máa lẹ́ ìsà ìjàk ìrẹ́ àkí bú ní ìsá máa ọjà tó ṣe o ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ ní lónìí ṣùgbọ́n tàwa fẹ́ bọ́ ń tó burú ẹnì kan wa a ní ẹlòmíì lónìí àwa lọ́dọ̀ ara àti ìyẹjú owó pé mówó bọ̀ tí bá ṣe tẹ́ ìtàn máa ń ṣe yẹn pé mówó bọ̀ tí bá ṣe tẹ́ o

iye tí mo fẹ́ ta iye tí mo iye tí mo rà lọ́dọ̀ yín ọ̀sẹ̀ mi lọ́rùn mọ́ nígbà tó wáyé fáwọn tó bá fẹ́ rà wọ́n bá tún lẹ́ẹ̀tì ẹ̀gbìn ju iye tó ń gbìn rà lọ yóò bá dá ọjà padà nígbà tí ó ti sanwó tẹ́lẹ̀ ẹni títí ń dunú bọ́lọ́run ṣeun ó sábà mú wá yóò bá ti kọjá lásán ọjà ni ó ti padà dá padà à ń bẹ lọ́nkọ́ lọ́nba

ajé amú biskit àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ọmọ ya rẹ̀ ọwọ́ àti sìgá kún à ìwọ ló fi kún yẹn ya yọ́ fò ọgbọ́dọ̀ ta sìgá mọ́nà ọjà tó ń tà tó bí ètè ká ọ̀kẹ́ rẹ̀ níwájú ọlọ́run torí pé sìgá ọjẹ́ nǹkan tó yẹ pé ìsìláàmù sí léwọ̀ kódà àwọn tí ń ta gbogbo tí ó bá ti jẹ́rùn gàrá yìí ká máa wá tà tí ó sì àwọn èèyàn léèmọ̀ àgbọ̀dọ̀ tá bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan ìṣeré jìtá omele bẹ̀m̀bẹ̀ ìlú sákárà aago fèrè àti gbogbo àwọn ọmọ ìyá wọn rẹpẹtẹ èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ tá ó mùsùlùmí tí bá ń tà hmm, nǹkan èèwọ̀ ló ń tà yẹn o nǹkan èèwọ̀ yẹn o ibi tó ti ń rówó ọ̀nà haram ti ń rówó yẹn méjèèjì sí lànẹ́bí wa Muhammad sàálà sọ́nsọ́ lé lórí ìbọ́lá tí rí wọ́n bí wá ìbọ́lá náà sí wọ́n tún ewu méjì ní bẹ́ẹ̀ dúkìá àwọn àyókùn ewu tí wọ́n kẹ̀ tó fúyẹ́ ṣùgbọ́n dúkìá ìbọ́lọ́ tí kó jọ ewu kẹni lọ́tọ̀ ìbọ́lọ́ tún náà sí ewu mí ìtúnú ibi tá a bá ti kó dúkìá wa jọ ọjẹ́ ibi tó jẹ́ halal gbogbo ohun tá a kà á àgbọ̀dọ̀ tá bẹ́ẹ̀ náà làwọn fíìmù àwọn fíìmù wíwò àwọn fíìmù tó nínú àwọn fíìmù Yorùbá tẹ́lómi ń ta èèwọ̀ ní owó ọgbọ́ra táwọn tí mọ́ àbìjà pé ń pọ̀fọ̀ wọ́n ló tó máa polówó rẹ̀ pé ìfà tọ bá rí bí lálùdé ṣe ṣe fún àbìjà níkẹyìn ọjọ́ fẹ́ ó lè dé fi tẹ́ẹ̀kọ́ lè dé ọ̀pàdà lọ pa sórí òkè kẹni ẹ̀yẹ́ ara ó dùn tí mù gbéléwò ní àwọn mùsùlùmí lẹ́nu rẹ̀ àwùjọ wa àwọn nǹkan tá ṣe jẹ́ ẹ̀mú pẹ́ pọ́ ọjọ́ ní haram á jìnà sí kájínà sí gbogbo àwọn kéṣẹ́sì báyìí agbọ́dọ̀ jìnà sí agbọ́dọ̀ ta ẹni ọba jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta ẹni ọba jẹ́ mùsùlùmí tó gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀ta agbọ́dọ̀ ta ó bẹ́ẹ̀ni láwá ni àwọn kéṣẹ́sì ètò epo ní àwọn nǹkan èèwọ̀ nínú kódà ké má àwọn kéṣẹ́sì àwọn olórin tọ́wá jẹ́ kí wọ́n láwọn jẹ́ islamic musician wọ́n ṣe islamic musician o muslim musician ni wọ́n máa jẹ́ torí pé kò sórin àwọn orin tí wọ́n kọ ìkò sínú islam rárá bó ti ilẹ̀ ọmọ àwọn orin tó wà àwọn orin táwa náà ti mọ̀ ní bí orin wákà orin ewì kò sí ohun tó burú ń bẹ̀ tí Yorùbá ní lábáwá ní rẹpẹtẹ àwa Yorùbá náà ní gbogbo orin àwọn orin tó bá dùn gbọ́ létí tí ò ní àwọn fèrè piano kò ní gbogbo àwọn inú kò sí ohun tó burú ń bẹ̀ ọ̀tẹ́ nìkan tó yẹ kí tó bá ń sáré eléyìí kò sí ohun tó burú ń bẹ̀ ṣùgbọ́n gbogbo orin yòówù tó bẹ̀ẹ́ ní ìlú àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ nínú mùsùlùmí ọ̀gbọ́dọ̀ táwọn ó lè lágbára lára wa ṣùgbọ́n ká mọ̀ pé ọ̀nà ẹjẹ́ mú yẹn ọ̀nà yẹn ọ̀dá rárá bó ti lọ ọmọ bákan náà nínú àwọn ọ̀nà táwọn yẹn máa ń gbà wá jẹ mú òun náà ni sá ilẹ̀ tàbí ìmá sọ pé ọ̀lẹ́lẹ́ bá wí tó pé ilẹ̀ sọwọ́ jẹ pé kẹsẹ̀ wọn lọ lẹ́tọ̀ sí ọgbà lọ́wọ́ àwọn orílẹ̀ ní lọ́nà tí wọ́n ọmọ hakin ọgbà pẹ̀lú ah, ewé pọ́ táwa náà gbé ewu tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bí àfáwa àbísálámọ́ tó sọ àbísálámọ́ náà Abdurrahman ó ní pé táwọn ẹ̀bẹ́ ni wà bẹ́yìn ẹ̀wọ̀n náà tó kò tó ma tó ń fi àrùsẹ̀ ìjájọ́ ṣẹlẹ̀ láàrin èmi àtàwọn èèyàn kan lórí ilẹ̀ kan àjọ ń jà lórí ẹ̀ mọ̀fáwọn èèyàn máa ń jà sílẹ̀ lónìí bá wọlé sọ ìyàwó tó jẹ́ mo bá rẹ létí ọ̀rọ̀ yìí a máa ń já lórí ọ̀rọ̀ ọlẹ àtàwọn èèyàn báyìí báyìí báyìí báyìí báyìí báyìí pé hmm, yá àbá ta mo pèrè àbá sálẹ́mà ìjì hmm, sálẹ́ ìbẹ̀lẹ̀ a máa ọlẹ̀ pé ẹni jìnà sí ó sallallahu sọ ilẹ̀ tí ò ju àtẹ́lẹwọ́ yìí lọ ọ sàbòsí rẹ̀ ọ gbà lọ́nà ìtọ́ lọ́wọ́ àwọn èèyàn tó wípọ̀hù ìtẹ́bí àrùbín ilẹ̀ yìí náà wọ́n máa fi kà wọ́n máa fi gbà gbà gbà tí ó fi máa wọnú ilẹ̀ méjèèjì lọ nínú ìgbàwá mi kó sí fadé yá ọmọ ẹlẹ́fẹ́ yá ọmọ ilẹ̀ àtẹ́bí àrùbín eléyìí ni wọ́n fi wọ́n yóò wọlẹ̀ yóò wọnú ilẹ̀ yẹn lọ lọ́jọ́ wílà kìyàmà inú ilẹ̀ méjèèjì ni ó wọ̀ lọ àmì ni ó máa wá jẹ́ pé ẹni tí ń gbalẹ̀ lọ́ní àìtọ́ fi ń ṣe jẹ ẹ̀mú sọ́sọ́ra fún àfa àbùkọ́rí àti múslìm náà ló gbé o gbogbo ọ̀nà ní ka sọ́ra fún jẹ ẹ̀mú eléyìí sọ pé ilẹ̀ ìyẹn ń gbà àìtọ́ ẹgbẹ́ fi yẹn sí ọ̀nà àìtọ́ eléyìí pọ̀ ọ̀dọ̀ àwọn sọ̀fíọ̀ kọ́dẹ̀ nìkan bẹ́lẹ́ níjọ́ mẹ́ta yìí ilẹ̀ àwọn wa sixteen acres lọ́nà àìtọ́ fi fi ilẹ̀ àbòsí lọ́nà ni kọ́dá ọkọ̀ tí ikú ní ó tún lọ́wọ́ òtún sí ìgbà kẹta pé tàbá tún tàbá tún fẹ́ sùúrù tàbá tún gbọ́ọ̀kì báyìí lọ òun tún gbà gẹ́gẹ́ bí ojú ta fi wo ni o torí pé òun tún wò fún wọn gbà gẹ́gẹ́ kí ni mo gbà ẹ lọ wọ́n rí lẹ́yìn ẹ̀ lè báyìí gbà kẹ́kà ó sì ti gbà sí sí ẹ̀ka la ilaha illallah ewu gbogbo ọ̀nà tí yẹn bá gbàgbà lọ́wọ́ àwọn èèyàn lọ́nà ìta tọ́wọ́ jẹ́ pé alkiyama ó nínú àwọn ọ̀nà ìjẹmu táwọn yẹn fi ń lónìí bákan

ọ̀nà rọ́ọ̀mù ní jìnà tí ó gbogbo ọ̀nà tí tẹ́tẹ́ bá wá pátá mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fi wá ajé àmù bíbẹ̀ ẹ̀kọ́ ewu níjọ òdàlù kìyàmà bẹ́ẹ̀ kéèyàn máa jẹ dúkìá gbogbogbò eléyìí lọ bá gbogbo àwọn olóṣèlú látòrí káńsẹ́lọ̀ lọ sókè dúkìá gbogbo àwọn èèyàn owó gbogbo òlú kí wọ́n nìkan máa kó jẹ the very hapkin lẹ́ẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀tọ́ kọ́ máa yọ̀ kọ́ máa dunú pẹ̀lú rẹ̀ ah

orí lọ́lọ́run bá fi ṣe fún wa wàláhì orí lọ́lọ́run bá fi ṣe fún wa bíbẹ̀ ẹ̀kọ́ ìbànújẹ́ ọba pọ̀ ọwà táà ní ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ kò sí bọ́ ṣe kó dúkìá jọ lọ́nà ẹ̀tọ́ tó ó lè jẹ tayọ ohun táwa ní ọjẹ́ kó dẹ̀ta látà oṣù jẹun jọ lọ tó wọ́n fi ìfọ̀kànbalẹ̀ jẹ́ òwò sì máa fi ìbẹ̀rù ìbẹ̀rù jójó lọ máa fi jẹ́ ọkàn yóò níbalẹ̀ lọ́wọ́ ń kó jọ lọ́nà ẹ̀tọ́ dáa òun lọ́dún orí fún ọ kéèyàn máa jẹ lọ́nà ẹgbẹ́ kọ́ máa yẹ ìkẹwò ọmọ èèyàn gbogbo àwọn tẹ́yẹrin tẹ́yẹrin wo gíláàsì wo gíláàsì wo tẹ̀sùbá wo tẹ̀sùbá omi lòun ń lò ibẹ̀ ló jírí jẹmu ó jírí jẹmu ó léwu púpọ̀ torí pẹ̀lú àwọn tí wádọ̀ yí gan lásán gan wọ́n wá béèrè lásán ọlọ́run bá lóhun nígbà wọn kó dídí ogójì ọjọ́ wọ́n ní kọ́bì ní fún tẹ́ sọ fún wọn lásán ó ń sọ ọlọ́run bá ní wọ́n ti fa ìgbàgbọ́ tí wọ́n fi rí àwọn àlẹ́bíwa Muhammad sallallahu alaihi bó wá níwọ̀n tó jókòó tì ọ̀rọ̀ eléwu bàjẹ́ òkà jíjẹ láàrín bí ewu ni o Islam bá jẹ́ nìkan tó yẹ mójútó ẹ̀sì dáadáa ni gbogbo àwọn ajíjọlá òkà jíjẹ láàrín bí yẹn ó yẹ wọn kó wọn lẹ̀ ní ìyà tó kéré jù ní pé kí wọ́n fi wọ́n tẹ́wọ̀n àìmọye ọdún ihun tọ́tọ́ tí wọ́n gẹ̀ẹ́gẹ́ ní dọ́rí gbogbo ń bí sẹ́yì tí wọ́n bẹ orí wọn lẹ́ kaná òkà láàrín kí ní jẹ́lẹ̀ ah wọ́n parọ́ mọ́ nẹ́bí wa Muhammadu sallallahu alaihi wọ́n tún wá jẹ́ nìkan tó pé wọ́n ń pin dán èèyàn wọ́n tún lọ fà àbíkẹ́ lọ bá wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ ájá mú jẹ́ ibi àtẹ́wó ló fi sí abẹ́ níbi ń jẹun abẹ́ níbi ń jẹun ha ọ̀yá jìnà tí ó léwó ẹlòmí ń bẹ tó ẹgbó wọn jẹ́ tó wá wó lónìí ibi tó ti mo tún bí ọba fẹ́ dùn nínú ọba ní ọ̀rọ̀ kí lọ ń dùn Orí pápójú owó lọ bá ti múkú wọ́lá ló ti múkú wọ́lá tọ̀wì. Ọjọ́ gbangba tí ó rẹ̀ pọ́mọ ọdún mẹ́ẹ̀dógún yọ máa mú ajẹ́ mú wá fún ẹ̀dàmú. Abẹ́ bí máa fi jẹun èèwọ̀ ni o. Èèwọ̀ ni o, ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bẹ bẹ́ẹ̀ lónìí, ẹlòmí ò kò sí gbá sọ́ọ̀bù bẹ́ẹ̀ ni o. Ṣùgbọ́n mo ti fi ń jẹun nu. Tí ó wò pé à ah, bó mo ti fẹ́ ra ẹja, bó mo ti fẹ́ ra ẹja tọ́tọ́ ìsìn ìfẹ́ jẹ panlamọ́. Bí lọ́dọ̀ bàbá Ṣẹ́gun, àbíjì ń lọ ọ̀dọ̀ bàbá bọ́sẹ̀ tàbíjì ń lọ ọ̀dọ̀ bàbá Jamiu Jamiu má bínú lọ bá gbàbẹ̀ lọ ní wọ́n tẹ wọ́n tẹ tán lọ bọ́ ogun lọ bá di gbóhun bá ń wo ó ní bínú ni ó tó ń lẹ́nà àgọ́wà lọ́mìnà kò dáa ó ti èsì 500 jú pín ah àgbóhun ńlá ni ó àdúpẹ́ fọ́lọ́wọ́n ọba gbogbo owó tọ́lọ́wọ́n ọba yà ìyá rẹ̀ bẹ́ẹ̀ orí ńlá ni àwọn ìyá mi ń bẹ́ẹ̀ ibi tọ́nà bá fi jẹ tí wọ́n fi jẹ mú tí wọ́n sínú tálọ́lọ́n bá ló fi síbẹ̀ nàbá wọn fi bẹ̀ fúnra wọn tọ́ tọ́ bá bára rẹ̀ ń bẹ̀ ya jìnà sí ó léwu àbẹ̀lọ́n gbogbo bí ìjẹ ẹ̀mú tó jẹ́ ìwọ̀ yìí ọlọ́dákun léwa jìnà sí o oúnjẹ oúnjẹ ẹ̀mú tó jẹ́ halal ní kọ́lọ̀ bọ́balẹ̀ kẹlẹ́kọ́ sí fún الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ètò jẹ́ ọmọ mẹ́yìn èyí tí ètò parí ọ̀rọ̀ mi táwọn èèyàn gbà wá jẹ́ ọmọ lónìí òun náà ni yahoo yahoo plus àbí tó jẹ́ tí ò ní plus nínú gbogbo àwọn yahoo pátá èèwọ̀ ni o ṣùgbọ́n orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí lónìí lónìí tẹ́lómi ìfojú wo pé kìí sùn ní èèwọ̀ fóònù ti jọ́ ní èèwọ̀ yóò bá gbé kalẹ̀ ní báyìí lè mi ń ṣe àwọn òbèèrè tá máa padà dérú wọn ní pé tó bá ìgbébò ṣe ń ṣe ní lọ́bá ṣe dá bàbá rẹ̀ gan ní òtù sáájú ń bẹ̀ bàbá rẹ̀ gan ó ti lówó ẹlòmí ń bẹ́ẹ̀ pé lónìí ihun tí bí ń ṣe àjẹ́ àmúnu wọ́n wá pọ̀ ń bẹ̀ gan bá jẹ́ àwọn secondary school bẹnu wọn tó jẹ́ pé mọ́jì sún náà lọ́rin mi lélẹ́ ìfún wa pé gbogbo àwọn ọmọ wa ní ká máa ṣàkíyèsí tó bá ṣe rí pé náwó kan lánàá jù wọ́n tó jẹ́ bàbá orígbọ́mọ̀ rẹ̀ náwó kan lánàájú tí èyí ṣe tó wọ ló fún láti èsí o yahoo yẹn ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn secondary school ní ṣe lónìí ah ó kún gbogbo àwọn government wa páàkì àwọn private school ní ọ̀pọ̀ ń bẹ ẹjẹ́ sọ àwọn ọmọ wa dáadáa gbọ́ wọn ti ń rówó nínú tó tún wá léwu jù lónìí ní ìpé ọ̀nà táwọn èèyàn ń gbà ya kèfèrí sọ́dọ̀ ọlọ́wọ́n ọba lónìí sọ́yájú ọ̀nà yahoo táwọn èèyàn ń gbà tètè ya kèfèrí sọ́dọ̀ ọlọ́run tó yájú lónìí ọ̀lẹ́ ìyàwó ẹlòmí gbogbo ọgbà yóò wá ń kí yẹn tọ́ọ̀bá ti fi ń ṣe kẹfà fún èbó báyìí yọ máa sẹ́ndì owó ni ẹnìkan sálá ilé ìjọ mẹ́ta ìnínà nẹ̀ tí wọ́n gbà rí owó àfàìmá kọ mẹ́sẹ̀jì tó bẹ́ẹ̀ tẹ owó tó kọ mẹ́sẹ̀jì ẹjọ́ kẹwé ìwó lọ lórí Facebook ni tó bẹ́ẹ̀ tẹ owó ìwó lọ tí ah, mo bẹ́ àlẹ́ yìí ọjà bẹ́ẹ̀ pé ohun tí mo rí nú profile yóò lówó lọ́wọ́ tó bẹ́ẹ̀ tẹ send mẹ́sẹ̀jì yẹn báyìí tó fi gbólóhùn tẹ̀lé àfijọ́ tí ọba tó ka mẹ́sẹ̀jì yẹn lókù tó bẹ́ẹ̀ tẹ kà á báyìí pé ten million lọ́kọ̀ ọ́ bẹ́ẹ̀ ó dìgbò bá tó send ten million kó ju yóò tó dá ah ewu ńlá ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ó bẹ́ẹ̀rẹ́ làwọn ọmọ wa lóbìnrin ẹjá kí èsí wọn ẹbá ti rọ́mọ mi tí wó sùn nílé lágbẹ́já èsì ṣe bá ìfẹ́lẹ̀ ó sá wọ́n tó ẹgbẹ́ ó yá fátẹ́lẹ̀ ó sí àwọn oṣù tóun náà nígbà mo ti jẹ́ntù ni wọ́n ti lòó wọ́n ti lòó ọjọ́ rí àwàdà ihun tí ń pa ẹlẹ́kùn gidi ni o ọ̀pọ̀lọpọ̀ bí tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ti ń ṣe rí ibú fẹ́ pọ̀ jù lónìí tíṣẹ̀ tán ti là kalẹ̀ àwọn ẹni ká mẹ́gbà o ájì ámú ọrọ̀ ọ̀rùn bà jẹ́ fẹ́ntọ́lọ̀ bá fẹ́ jọ rọrùn fún ìsì máa lè fẹ́ntọ́lọ̀ bá fẹ́ jẹ́ olè fún yóò tá bá rí kó jọ ń bẹ́ẹ̀ àrímú kẹ̀kẹ́ lọ́rùn àfilẹ̀ tayé lọ nínú àwẹ̀ ìnẹ́ làwọn fẹ́ lọ́ra lẹ́síọ̀s 2020 àwọn mẹ́fà lẹ́síọ̀s 2020 àwọn ọmọ kéékèèké yọ́ dàgbà jùlọ wà ní 21 years wọ́n rà àtẹ́ báyìí inú wọn dùn tayọ torí pé tó bá ìṣẹ́ rẹ́nìkan pàpá jùlọ yẹn obì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ yẹn tẹ́nìkan jẹ́ nìkan tí ń tó ṣe tọ́ ọgbà tó ti sáré sẹ́ndì 10,000 jọ tó sì wó fi ah, ọmọ tó ń fún lówó jẹ́ ńlẹ́ 10,000 ló ti sáré kó lé mi lọ́wọ́ ó tún mọ lójú díẹ̀ ó tún fi 20 lé àkọyà ètè sálọ àwọn eléyìí bú ọmọ lọ wọ́n pọ̀ láwùjọ wa gidigidi ni ó wọ́n wá fi kọ́lé lọ nínú ìgbẹ́ wọ́n ti kọ́lé lọ láwọn ilé lálálálálálá tó pé bàbá wọn kẹfà ìsì tí wọ́n bá kó dúkìá bàbá kẹfà bàbá kàrún bàbá kẹrin bàbá kẹta bàbá kejì tí wọ́n bá kó ogún ọjọ́ wọn ò ní dúkìá ohun tó mú nìkan ní ọjọ́ orí òsì bí ju 20 years 25 years lọ ká sọ́ra ẹ̀dàkan já mójú táwọn ọmọ wa yìí àbẹ̀lọ́ nǹkan lọ́bọ̀ balẹ̀ ká kó ti dáadáa fẹ́ nípa ọ̀ká wa àríṣìkí bá àti ọ̀rá lè díẹ̀ díẹ̀ àṣọ fún wa wà sílà lásán lọ́jẹ́ tẹ́ ìṣẹ́gọ́rẹ́ wa o nípa pípé bí ọ má pa wá ká má bà tọrọ láàbí sáré àwà jẹ ẹ̀hun láti ní kákọ́lé tọ́lọ̀mbá ní akọ alhamdulillah tẹ́sẹ̀ pé tú láti ní kára tọ́lọ̀mbá ní á ní alhamdulillah orí pé ilé ayé ìbá pẹ́ńbẹ́ kẹrin àlèlójú 150 years lọ ìjọgbìdà lòkè yàmọ̀ lọ jẹ́ gbére gbére lóhun bẹ́yẹn bá sì ra mọ́tò o àwọn ẹlẹ́ni ọ̀padà lòó àbẹ̀lọ́ nǹkan lọ́ba kó sàtúnṣe ẹnu kọ̀ọ̀kan wa iṣẹ́ tá à ń ṣe kọ́ba fàgbáìkà sí òwò tá à ń ṣe kọ́ba fàgbáìkà sí ọ̀làlá haúlá wọ́là kúwàṣà